أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار <clears throat> إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته لن باتي أدوك الله سبحانه وتعالى يا ترى الصلاة فون إن محمد صلى الله عليه وآله وسلم adúpẹ́ fún ọba náà lórí ìdẹ̀ra rẹ̀ lórí ẹni kọ̀ọ̀kan wa èyí tí ó fún wa ní àǹfààní láti lè túnmà tẹ̀síwájú níbi tí a ti dúró nígbàtí oṣù Ramadan tó kù ṣáátà tí ó wọlé a ń bẹ Allah subhanahu wa ta'ala pé kí ó ṣọ́ wa kó kíyèsí wa kó jẹ́ kí Ramadan kó jẹ́ kó bá wa láyé a sì dúpẹ́ fún ọlọ́run ọba náà lórí àánú rẹ̀ lérí wa ó ní kí a kan nínú ẹni tí oṣù Ramadan tí yóò bá láyé àtúwọ́n ń bẹ̀ pé kó ṣe ẹnì wa ní ọ̀kan nínú ẹni tí ó gba àwẹ̀ Ramadan ọlọ́run ọba sì ṣe bẹ́ẹ̀ fún wa ó ṣe wá lọ́kan nínú ẹni tí ó gba àwẹ̀ Ramadan àtúwọ́n àbẹ̀ wípé kó ṣe wá lẹ́ni tí ó máa <clears throat> òpin Ramadan náà ọlọ́wọ́ bá fi tún ṣe ní ọrùn fún wa ẹnìkọ̀ọ̀kan wa a mọ́ òpin Ramadan náà àwa bẹ̀ẹ́ inú títóbi rẹ̀ àwẹ̀ tí a gbà ìfararalẹ̀ ẹnìkọ̀ọ̀kan wa inú oṣù Ramadan náà kí Allah subhanahu kó má ṣe àgbà níjọsìn lọ́wọ́ ẹnìkọ̀ọ̀kan wa kí ó má ṣe èyí náà ní ọ̀kan okú tó kù fún ẹnìkọ̀ọ̀kan wa kó jẹ́ kí a gba ọ̀pọ̀lọpọ̀ Ramadan lérílẹ̀ kí Allah subhanahu wa ta'ala kó sì gbà níjọsìn ní ọwọ́ ẹnìkọ̀ọ̀kan wa bi rahmatihi ya arhamar rahimin <clears throat> ibi tí a ti dúró òun náà ni kìtàbù jihad kìtàbù aljihad hadithu 32 àbíká sọ pé hadith 1315 ṣùgbọ́n nípa títò hadith 31 هنا كتاب الجهاد أصل عيفو عيقبي كتاب بمعنى جامع إنما سمي الكتاب كتابا لأن الكتاب يجمع بين الصحف والأوراق والمعلومات ìtàfin pé kìtàbù ní kìtàbù o náà ni pé ó kó àwọn ewé tíra pages okò sínú àti ìmà okò sínú tàfin pè ní alkìtàbù ní ay kìtàbù bí máa na jáàlẹ̀ kìtàbù jihad òun náà ni in tó kó ọ̀pọ̀lọpọ̀ nǹkan èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ nípa al-jihad fi sabilillah láti inú ọ̀rọ̀ anábíwa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìgbà tí a wọnú jihad àti ká mọ̀ pé gbólóhùn tán pè ní aljihad ìtumọ̀ méjì la lè tọpa ìpìlẹ̀ rẹ̀ lọ ìmọ̀ látara alìjòhùdú àbí ká sọ wípé alìjahadú alìjòhùdú àó alìjahadú الجهد بمعنى الاجتهاد ابن يجو الجهد بمعنى التعب والمشقة أفوه الشيخ ابن أثيمين عليه رحمة الله ونكوسي إيتا sàfitì كلمة الجهاد في نينو ìpìlẹ̀ méjèèjì títúmọ̀ rẹ̀ ò sí nínú aljihad filjihad bazlulwusi filjihad bazlulwusi níbi aljihad ìgbìyànjú ó wà ń bẹ̀ ọ̀lẹ òròjú ẹni tí ń kágara kò lè ṣe aljihad fi sabilillah so lápàlá bẹ̀yẹn kẹlma aljihad ìtumọ̀ aljuhud ó jáde ń bẹ̀ bákanáà ìtumọ̀ aljahadu bí máa àtààbù walmashakọ̀ a tún rí yẹn náà sàfitì ẹ̀ síbẹ̀ nítorí wípé kò sí ẹnìkan tí ó jáde láti lọ jagun sí ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala إلا ويعاني من التعب والمشقة àyàfi kí ẹni tọ̀hún kó fojú winá ìdààmú àti ìfòòró yóò kúrò nílé irú oúnjẹ tí ń jẹ nílé kò ní rí jẹ irú bí tí ń sùn nílé kò ní rí sùn yóò máa wọ̀tún yóò máa wòsì kọ́tà máa wà bá sọfàlìdáàlì kẹ̀nà kòólì anna kalimat aljihad gbólóhùn aljihad ó tọ́ ká sọ pé ìpìlẹ̀ rẹ̀ wọ́n mú látara ọ̀nà méjèèjì aljihadu waljuhudu so wa min hadha almantalik lórí agbọ́nrin tí àwa wà yìí yóò jẹ́ ká gbàgbọ́ yé ìtànpè ní aljihad lẹ́ẹ̀nà filjihad ìṣtìhádùn wà mọ̀ṣàkọ̀ so tí wọ́n bá pè nǹkan ní aljihad tí ò bá sí ìdààmú àbí ìgbìyànjú ń bẹ̀ laysa jihadan innama huwa madha ẹ́ innama huwa madha arọ́ha ìsinmi nìyẹn sọ́dọ̀ kúrò ah káwọn alẹ́ ìgbà ẹkù jihad jihad wo ló ń ṣe ẹkù jihad àwa nìyẹn o jihad wo ló ń ṣe ó sùn nímta lẹ́yìnlá ó sì exam ògbòdo ẹkù jihad ايش ah, جهاد ah, so فلذلك نفهم حقيقة الجهاد من أصل الاشتقاق lábọ̀tí aljihad a gbàgbọ́ yẹn tó ń pè ní aljihad gan láti bí ìpìlẹ̀ gbólóyìn waljihad kama bayan tulakum sabiqa gẹ́gbò ìṣàlàyé fún yí sáájú aljihad mashru'un li ghayrihi la li dhatihi aljihad mashru'un لغيره لا لذاته والصلاة مشروعة لذاتها الجهاد واجب الصلاة واجبة هذا ذلك وأما الصلاة مشروعة لذاتها والجهاد مشروع لغيره ما معنى هذا kí ni túnmọ̀ ilé la shak an al-jihad fi sabilillah min afdal al-a'mal kama jaa fi al-hadith kò sí iye méjì ń bẹ wípé nínú àwọn iṣẹ́ olóore jùlọ nígbàtí wọ́n bí i Ànábì sallallahu alaihi léèrè pé ayyul a'mal afdal qala al-jihad fi sabilillah ṣùgbọ́n bí aljihad fi sabilillah bó ṣe tóbi tó yẹn mashru'un li ghayrihi la li dhati wọ́n ṣe lẹ́tọ̀ wọ́n ṣe lófin nínú ara ẹ̀sìn wọn aljihad wa tí ẹnìkan bá dìde lẹ́nu tó ní kò sí jihad nínú islam ọ̀rọ̀ tí ń sọ yẹn laysa fil islam min shay ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ tí ò lálàáfíà lákín la yushra ul jihad illa bisabab la yushra ul jihad illa bisabab idha wujida sabab yajibu al jihad wa idha fuqida sabab la yajibu al jihad tí a bá rí sábàbí àtàwọn májẹ̀mú tó sọ aljihadu di ọ̀ranyàn aljihadu yóò di kí ni yóò dọ̀ranyàn tí ò bá sí sábàbí kankan tó béèrè fún aljihad tẹ́nìkan wá múra kan fẹ́ sí jihadu jihad láà nàkúrù láhọ́rẹ̀ láyẹ̀jì لماذا؟ لأنه ليس هناك سبب يدعو إلى الجهاد لذلك نقول الجهاد مشروع لغيره أي لا لذلك وأما الصلاة ṣe èyàn sọ wípé ẹ̀yìn kò sí sábàbí tó yẹ pé kákírùn ah, ah. kódà walau kunta mariban tusalli walau kunta mariban tusalli idhan naqul as-salatu mashru'atun li dhatiha la li ghayriha wa amma al-jihad mashru'un لغيره لا لذاته تفهمون ìyẹn ní òjò ká gbàgbọ́yé gbogbo àtàbá ń sọ̀rọ̀ nípa aljihad tó pé ẹlùmí ò ti ẹ̀ máa sọ fún gbé nìkan o ń sọ pé o fẹ́ kẹ́kọ̀ọ́ nípa ẹ̀sìn o ò lọ́mọ ìjà jihad o lè pa àlá aṣòro òun lọ́rọ̀ ìrìsì ìbẹ̀yìn wọ́n jókòó sí ìdá wújìdà sábàb wàlákì ìdá àlàmì yújàd láyé jìbò jihad àwọn asbab tó lè sọ jihad di ọ̀ranyàn ó pọ̀ ṣùrùt ó wà fún bàbá dẹ̀dẹ̀ àrík ní abẹ́ báàbù lábẹ́ kìtàbùl jihad tàwàyé hadith anas onáà ni hadith alákọ̀ọ́kọ́ eléyìí tí a fi wọlé àlàyé kira fawa abu zakariya yahya ibn sharaf annawawi alayhi rahmatullah kunyatuhu abu zakariya ismuhu yahya ibn sharaf annawawi nawawi laqabuhu نسب إلى بلدة تسمى بالنوى اسمه تلك البلدة نوى لأنه جاء من تلك البلدة تسمى النووي كأن تقول النيجيري أنا النيجيري أنا وهكذا من النوى تقول النووي أما فهم يسأل أن النواوي وعما الصحيح الأصح أن تقول النووي هذا هو الأصح أن تقول النووي في كتاب رياض الصالحين عن أنس رضي الله عنه قال انطلق رسول الله صلى الله عليه وسلم وأصحابه حتى سبقوا المشركين إلى بدر وجاء المشركون فقال رسول الله صلى الله عليه وسلم لا يقدمن أحد منكم إلى شيء حتى أكون أنا دونه فدان المشركون فقال رسول الله صلى الله عليه وسلم قوموا إلى جنة عرض السماوات والأرض قال يقول عمير بن الحمام الأنصاري رضي الله عنه يا رسول الله جنة عرض السماوات والأرض قال نعم قال بخ بخ فقال رسول الله صلى الله عليه وسلم ما يحملك على قولك بخ بخ قال لا والله يا رسول الله إلا رجاء أن أكون من أهلها قال فإنك من أهلها فأخرج تمرات من قرنه فجعل يأكل منهن ثم قال لئن أنا حييت حتى آكل تمرات هذه إنها لحياة طويلة فرمى بما معه من التمر ثم قاتلهم حتى قتل ضواء مسلم القرن بفتح القاف والراء هو جعبة النشاب وعن أنس رضي الله عنه عفوا أنس بن مالك رضي الله تعالى عنه كلهم لهم قبعة يونسوا كما أنتم تعرفون أنا أنس أنس بن مالك كان خادما لرسول الله صلى الله عليه وسلم خدم النبي صلى النبي صلى الله عليه وسلم لمدة كم عشر سنوات أريد أن أموى نعفاوى بن مالك أنس بن مالك أريد أن أموى òun ló fi ṣe kí ni o òun ló fi wà ní abẹ́ anabi sallallahu alaihi wasallam lẹ́ni ó ń bá a máa wò Anas bin Malik àwọn ni wọ́n gba ọ̀rọ̀ yìí wá قال انطلق رسول الله صلى الله عليه وسلم وأصحابه حتى سبقوا المشركين إلى بدر أنا أفاوى أنس وانطلق رسول الله هناك فرق بين ذهب خرج وانطلق هل في فرق ذهب خرج انطلق انطلق هذا بمعنى هو خرج بعزم وحزم لغرض معين هبة كان يودي دويا كان يوني تاجج كان هذا العشيف وان انطلق يوتيو خرج له wọ́n ní intalaqa rasulullah sallallahu alaihi wasallam anabi jáde wa ashabuhu àtàwọn sàábé hatta sabaqul mushrikin ila Badr wọ́n sáájú àwọn ẹlẹ́bọ dé àyètá ń pè ní Badr àyètá ń pè ní Badr yìí àyè kan ni anabi sallallahu alayhi wa alihi wa sallam wa ashabuhu àtàwọn sàábé wọ́n jáde lọ sí àìsá ń pè ní Badr níjọ́ta wí kìí ṣe gbogbo àwọn sàábé ni wọ́n tẹ̀lé anabi sallallahu alayhi wa sallam kódà anabi sọ́njọ́ náà pé man sha'a an ma'ana fal yakhruj man ẹni tó bá fẹ́ tẹ̀lé wa ó tẹ̀lé wa nítorí pé ogun àkọ́kọ́ tó ṣẹlẹ̀ nígbàtí Ànábì sallallahu alayhi wa sallam tánàbí dé Madina ogun àkọ́kọ́ tó kọ́ ṣẹlẹ̀ ó ní ogun kí ni Gazwatu Badr Ọlọ́run sì fi ogun yẹn ó fi pán àwọn mùsùlùmí lé láti borí ogun náà bó tilẹ̀ jẹ́ wípé Ànábì sallallahu àtàwọn tí wọ́n tẹ̀lé lẹ́yìn ma kọsọ̀dú alkital wọn ò dà níyàn ogun wọ́n kàn lọ náà ni láti lọ pàdé àwọn ẹ̀yìnrù ẹ̀yìnrù àwọn mushrikun ẹ̀yìnrù ni wọ́n máa ń pè ní caravan àwọn ràkúnmí tí wọ́n di ọjà tó pọ̀ lé lórí wọ́n fẹ́ lọ pàdé wọn láti lọ àtàkì wọn wọ́n bọ̀ láti ṣáà ibi tí wọ́n sì gbà kọjá ojú ọ̀nà Madina ni wọ́n gbà kọjá nínú strategy ogun o náà ni pé ẹni tó jọ́ta rẹ̀ ó ní òun ọba ọjà o ṣùgbọ́n òun fẹ́ máa dáko lẹ́yìn kúrè rẹ̀ ọ̀wá ní òkú bá mi jà ó fẹ́ máa dáko ni ọ̀yọ̀ǹda fún un naam ìdí nìyẹn tó jẹ́ pé àwọn mùṣìríkù lóòótọ́ kìí ṣe pógun náà ń bábọ̀ wọ́n ń lọ ni ṣùgbọ́n bí tí wọ́n gbà kọjá ojú ọ̀nà tó já sí Mọ̀dínà alẹ́bìnrin pàdé wọn kan fi lè mọ̀ pé lóòótọ́ ẹlé wa kúrò ní Mẹ́kà ṣùgbọ́n gúdúgúdú wa àtúrálẹ̀ ẹ má rò pé ń tẹ́ ṣe ní Mẹ́kà yẹn ẹ dọ̀rọ̀ ẹ̀hù fún wa bàtà dé Mọ̀dínà o láti lè ìyẹn náà ń pè ní war strategy or propaganda ṣùgbọ́n àníyàn tí wọ́n gbé jáde kìí ṣàníyàn ogun lákàntí lè jẹ́ kí wọ́n mọ̀ wípé ẹ má try wa o lànàbí sallallahu alayhi wa sallam lànàbí bí sọ́njọ́ náà wípé man sha'a an yakhruja ma'ana falyakhrij ànábì òṣèlú ọ̀nà ìgbẹ́ tó bá kó tẹ̀lé wa ẹtí ò bá dẹ̀ tẹ̀lé wa kò dúró ìdí ìtò jẹ́ pé àwọn kan nú àwọn sọ̀hábà ó dùn wọ́n àwọn ò wọn kópa níbi ogun Badr yẹn dirpa na bi o make optional man sha'a an yakhruja ma'ana fal yakhruj àwọn mi ò tẹ̀lé wọn bẹ́ẹ̀ sì ni ogun Badr yẹn ó padà di ogun tó ṣe pé Ọlọ́run Ọba Allah subhanahu wa ó sọ gbogbo àwọn tí wọ́n participate níbi ogun yẹn pátá àwọn ahalul badr ó sọ wọ́n di ẹni ẹ̀sà níwájú ọlọ́ ẹni tọ́lọ́wọ́n bá ti forí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ìyẹn ló fi dùn àwọn sàábẹ́ tí wọ́n participate pé ah tá a bá mọ̀ wípé bí ó ṣe rí nìyí ni àwọn náà bá tẹ̀lé lọ kì í ṣàníyàn ogun ni wọ́n gbé lọ asla ní kúkúrú ogun ṣẹlẹ̀ ń bẹ̀ ìgbà tí wọ́n fẹ́ máa lọ intanẹ́tì sallallahu alayhi wa tánàbí sọ fáwọn mùsùlùmí jọ náà ni wípé la yaqdamanna ahadun minkum ila ila shay'in hatta akuna la انطلق رسول الله صلى الله عليه وسلم واصحابه حتى سبقوا المشركين الى بدر النبي الله عليه àtàwọn sọ̀hábà wọ́n dé àyè bádìrì yẹn ṣáájú àwọn ọ̀ṣẹ́bọ̀ pé ibi náà ni wọ́n gbà kọjá wọ̀já al-mushrikun àwọn ọ̀ṣẹ́bọ̀ àwọn náà dé torí pé ojú ọ̀nà yẹn náà ni wọ́n fẹ́ gbà kọjá pẹ̀lú ẹ̀rù wọn faqala rasulullah sallallahu alayhi wa anẹ́bísọ́lá àtàlẹ́kùn sọ pé láyàkùdàmọ́nà áàdùnmínkùn ẹnikẹ́ni inú yín kò gbúdọ̀ sáwájú ṣe nkankan hátà àkúnà ánàdúnà àbí kó pé mi ni màá kọ́kọ́ ṣe nkan yẹn ṣáájú ẹ̀ ẹ̀kọ́ ìjẹ́ olórí nìyẹn tó lórí yín bá dìde ẹ̀yin náà dìde tó bá jókòó ẹ anabi sallallahu alaihi wasallam anabi fi òfin lélẹ̀ faqala rasulullah sallallahu alaihi wasallam anabi wa sọ fún wọn anabi ni qumu ila jannatin ardu as-samawati wal ard anabi ni báyìí ẹ dìde ẹ lọ pàdé aljanna kan èyí tó ṣe pé ardu as-samawati wal ard aljanna tó ṣe wípé brẹ́sì rẹ̀ ìbú rẹ̀ ó ṣe déédéé gbogbo sánmà àti gbogbo ilẹ̀ níbi tó fẹ́ dé kọ́ọ̀l afọ́ Anas bin Malik wọ́n ní jọ́nà yakul umair ibn al-hamam al-ansari radiyallahu anhu sahabe kan bẹ torúkọ rẹ̀ ń jẹ́ umair ibn al-hamam al-ansari ara madina lọ radiyallahu anhu ó ní ya rasulallah rẹ̀ òjíṣẹ́ ọlọ́run jannatun ardu as-samawati wal ard aljana tó ń sọ yìí ó sọ wípé ìbú rẹ̀ lásán ó ju gbogbo ó ṣe déédéé gbogbo sánmà àti ilẹ̀ kọ́ọ̀lẹ̀ na'am anábì ní bẹ́ẹ̀ ni mi ò exaggerate bó ṣe rí náà ni mo ti sọ yìí kọ́ọ̀lẹ̀ bákin bákin sọ pé bákin bákin faqala rasulullah sallallahu alaihi wasallam anábíwá sọ fún wípé ma yahmiluka ala qawlika bákin bákin àkílò ṣe ọ́ mọ́túnmọ́ ẹ̀ pé kí ló gbé ọ hamala yahmiluka ma yahmiluka kí ló ṣẹlẹ̀ kí ló ṣe ọ́ tó fi sọ wípé bákin bákin kọ́ọ̀l kí ni túmọ̀ bákin bákin ìtumọ̀ tó lè túmọ̀ ní Yorùbá tó súnmọ́ ni pé kéèyàn sọ pé tọ́ ẹni tí ó bá kọ́kọ́ jí dé mosjid láàárọ̀ ọ̀la ní déédéé aago mẹ́rin àbọ̀ ẹ mẹ́rin àbọ̀ ni o tó bá jí dé mosjid láago mẹ́rin àbọ̀ o yóò gba five thousand naira ọwá ní ẹjọ́ ṣe láago mẹ́rin àbọ̀ àbí bẹ́ẹ̀ ni ah, bákìn bákìn <laughs> dábàá ó sì dá àjọ àjọ àjọ dé kódà àwà asun bí ni ìtumọ̀ bákin wẹ́dọ̀n ti dára ẹ̀ ìtumọ̀ bákin bákin ayá yàní àsùrù ìgbẹ̀ ha ní tàà tí ń wá tẹ́lẹ̀ agbára wà mo lè ṣe ìtumọ̀ bákin bákin yóò bá ní àpójú ẹ̀rẹ̀ gẹ́gẹ́ bí ìgbà tí igi ọmọ tó bá wó sílé gbẹ́dógbẹ́dó yorùbá òye ẹni tí máa gbẹ́ odó yóò ṣẹ̀ṣẹ̀ lọ sínú igbó yóò lọ wá igi tí ó fi gbẹ́ odó ni igi bá wó nígbà tí ó wò ẹ̀yìnkùlé gbẹ́dógbẹ́dó òun ló lọ wó sí wọn oṣù ẹ̀tì dábà hàn bákin bákin tó bá ti fẹ́ máa lò náà bákin bákin yẹn àpèjúwe ó sin ọ̀rẹ́ rẹ̀ kan lọ ó fẹ́ ṣe nìka ó wá sin lọ wọ́n lọ tọrọ ìyàwó nígbà wá débẹ̀ bàbá ìyàwó wọ́n sára pútọ̀ inshallah àwọn fún àfáà yẹn ló mọ̀ wọ́n àfá ẹ̀yìn kọ́ sẹ́yìn tí níyàwó ni pé mi tí níyàwó àá sì so yìgì ọmọ kan fún ọ̀nà dákín dákín kí ló dé tó fi sọ bákin bákin kọ́lá láà wọ́lá bẹ́ẹ̀ ni tẹ́rí láyẹn kò túmọ̀ rárá ó fi ṣe záìdà ní bẹ́ẹ̀nà kọ́lá àti alkọ́sàm gẹ́gẹ́ bí pé láà ọkọ̀ sí mú bìyàwó mìlìkìyàmù tàbí túmọ̀ rẹ̀ rẹ̀ àtùmọ̀ rẹ̀ pé ó kò sí mú bí yóò mìlìkì yá lẹ́yìn láàárí yìí láàzà ìdá so wà kọ́ọ̀lá láàwọ̀lá ya rasulallah ìtumọ̀ rẹ̀ ni pé kọ́ọ̀lá wọ̀láhí ya rasulallah ó ní mo fi ọlọ́run bá bọ́ ẹ̀rẹ́ òjíṣẹ́ ọlọ́run kò sí ìdí tí mo fi sọ bákin bákin ìlà rọ̀já an an àkùnà min ahliya hada ma'ana bákin bákin gbólóhùn yẹn jáde lẹ́nu mi mo ní hope lẹ́ni tó ní àfọkàntẹ̀ kí n jẹ́ ọ̀kan min ahliha ay min ahli jannati arduha as-samawati wal ardi ni mo sọ pé bakhin bakhin qal anabi ni fa innaka min ahliha anabi o de si o ti jẹ́ ọ̀kan nínú ọmọ sallallahu alayhi wa alihi wa sallam فأخرج تمرات من قرنه arákùnrin yìí ó wá mú dábínù date ó kó dábínù jáde min qarnihi hunaka farqu bayna qarnu wa qarnu qarnu qarnu sabrun sabirun صبر ما معنى صبر ها ما معنى صابر باء قسرة إذا قسر الباء مر مر الطعن نتقر tí ọba ti gba sùkú tó bá wà kẹsìrọ̀ sọ́bírú sọ́bírú múrùtọ́ àmì nítòkòrò tó bá jẹ́ sùkún ló gbà sọ́bírú sùúrù wọ́n á jẹ́ kó yé wa ń bẹ̀rẹ̀ wípé mọ́dà yẹn náà the same thing ni sùúrù sókòrò àbí òkòrò náà ṣé sùúrù òkòrò òkòrò so kàdáàlìkà kọ́rùnù kọ́rọ̀nù kọ́rùnù ìwo horn ìwo tó wà lórí ẹran kọ́rùnù wọ́n ń bẹ́ẹ̀ kọ́rùnù wọ́n tún pè ní sẹ́ńtúrì kọ́rùnù sẹ́ńtúrì wọ́n rẹ̀ tún pè ní ìwo bákanà wọ́n tún pè ní tùmọ̀mí ṣùgbọ́n kọ́rọ́nù níbí o náà ni àpò kọ̀ntínà tí wọ́n máa ń kó arò sínú ẹ̀ arò tí wọ́n máa ń kó sínú ẹ̀ inú ibẹ̀ ló ti kó dàbínú jáde ọ̀nàgbè ní kọ́rọ́nù ọ̀nàgbè hmm? ní kí ni ó kọ́rọ̀nù arákùnrin wá kó dàbínù jáde ń bẹ̀ fàjá àlàyé kùlù minhónù ó wá bẹ̀rẹ̀ sí ní jẹ dàbínù yìí nínú àpò yẹn ó bẹ̀rẹ̀ sí ní jẹ ó bẹ̀rẹ̀ yẹn lẹ́yọ arákùnrin wá sọ pé la'in ana hayitu hatta akula tamarati hadhihi inna ala hayatun tawila hundul ibara kéyàn kó dàbínú 20 kòkó jáde sí kò wá mọ̀ jẹ́ kò wá ní pé ó dá mi lójú kí n tó jẹ dàbínú ìtàn ó yẹ kí n ti kú tí n bá lè jẹ dàbínú ìtàn tí mi ò kú ah làhàyà tó ń tọ̀wé làhàmì mi gùn kí ni túmọ̀ rẹ̀ àníyàn rí pé yùrídù ṣàhádà yùrídù àṣàhádà ìyá túnmà pé òun ti fẹ́ kúkú ṣẹ̀yìdì before kóhun tó parí dàbínú tó ń jẹ tó fi lè mú un jẹ dàbínú ìtàn tóhun sí ìkú làhàyà tún àjẹ́gbẹ́mi fún dòrò ṣàhádà radiyallahu ta'ala la'in ana hata akula tamarati hadhihi tí mo ba si sì ń bẹ lẹ́ni tó ń lori lórílẹ̀ títí ti mo fi jẹ dàbínú ìtàn tí mi ti kú inna ala hayatun tawila je pe emi yẹn gun how many hours ni o fi jẹ dàbínú tán òun bìlí pé hours yẹn náà ẹ̀mí yẹn sì gùn yẹn bí ma'ana yuridu shahada farama bima ma'ahu min at-tamri o kàn so èyí tó fẹ́kù nínú tamuru yóò kan sọ́nù ni thumma qatalahum ay al-mushrikin ó bá bọ́ sáàrin àwọn ọ̀sẹ̀ bọ́ ó bẹ̀rẹ̀ sí ní bá wọn jà ó jà títí títí hatta qutil títàn nashab aro làpò tán kó sí وفي هذا الحديث tí a bá wo hadisi tí a kà yìí àwọn ẹ̀kọ́ tó pọ̀ ó wà mẹ́ tí a bá ti ka ọ̀rọ̀ sallallahu alaihi wasallam ká máa wo ẹ̀kọ́ tó pọ̀ tó hàn bẹ̀. àkọ́kọ́ nínú ẹ̀kọ́ tí a fẹ́ mú jáde ń bẹ̀ òun náà ni pé as-sahaba hum afdalu hadhihi al-umma fi kulli shay as-sahabatu afdalu hadhihi al-umma fi kulli shay àwọn sahaba tẹ́ rí yẹn àwọn ni wọ́n lọ́lá jù báàdà nàbí sallallahu alaihi wasallam lẹ́yìn gbàtà bá ti mú ànábì kúrò nínú àlùmọ̀ yìí àwọn ni wọ́n ní ọlájú níbi gbogbo bí níbi ìmọ̀ asọ̀hábàtú afdal wọ́n ní màjúwàlọ̀ gbogbo òye tó rí kó gbà láyé asọ̀hábàtú afdal bákanáà fi dín في الزهد والورع أما صحابة مبهجو في محبة الرسول نبقى نفعه جشان الله محمد صلى الله عليه وسلم الصحابة أفضل وفي وفي العلم وفي تلقي القرآن وقراءته وقراءته وتلاوته وحفظه وتدبر آياته as-sahabatu afdal wa fi fahmi ma'ani al-qur'an tafsiru as-sahabati aslamu aqwamu wa a'dal لذلك نقول نحن ندين ربنا على منهج السلف منهج الصحابه gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ ṣe ẹ̀sìn Allah tí ò ní kọsẹ̀ mọ́nájú sálàf oníkádúrí lórí bóòlù àwọn sọ̀hábà bóò na sì gbàgbọ́ yìí ààyà yìí bóò lànà bí ṣe tó fún wọn kí làwọn sọ̀hábà sọ lórí nǹkan báyìí nígbà táwọn ẹbí sàlàyé fún wọn tó bá ti di ọwọ́ kẹyìn ayé tí ẹ̀sìn dolúkúrú musu ẹ̀já lọ kẹ́kọ̀ọ́ nípa àwọn sọ̀hábà dáadáa torí pé kò dàrú lásìkò tí wọn tẹ bá dẹ̀ fẹ́ mú nǹkan ẹ lọ mú níbi tí ò ti dàrú tó pé tẹ bá lọ mú láti ibi tó ti dàrú yóò dàrú mọ́ iná lọ́wọ́ lidhalika naqul la budda من الالتزام بمنهج السلف ومن أم السلف الصحابة ومن تبعهم akọ́kọ́ arimújáde ń bẹ̀ wípé asọ́hábàtò afdol hatta fil jihad fi sabilillah gbogbo jihad tó bá lè ń ṣe òun ṣe òun ṣe ó máa tọ àwọn sọ̀hábà lẹ́yìn wọ́n ṣòdodo nínú àníyàn wọn bákan náà arípé ànábíwá muhammad sallallahu alayhi wa sallam aṣíwájú ni ànábì ṣe aṣíwájú imamun yuqtada bihi fi kulli shay ànábì ò dà gẹ́gẹ́ bí aṣáájú tí ó sọ fún pé ẹ ṣe nǹkan báyìí tó jẹ́ dáadáa òun èdè ẹ ṣe là tánàbí bá ní ẹ máa ṣe nǹkan báyìí ẹ bá ànábì níwájú ni sallallahu alaihi wasallam ilé ìjọ kan nínú kwọ́lítìsì asáájú rẹ̀ ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ọlọ́wọ́n bá laqad kana lakum fi rasulillahi uswatun hasana àpéjúwe dáadáa ó ń bẹ fún yín látara ànábì sallallahu alaihi wasallam ìgbàtánàbí ń sọ̀rọ̀ nípa jíjáde lọ jagun Badr anábi sáájú kódà anábi ní ẹgbúdọ̀ ṣe nkankan èmi ni màá kọ́kọ́ ṣe anábi ò sásẹ́yìn anábi tó síwájú gbogbo ẹnikẹ́ni tí ó bá jẹ́ aṣáájú àwọn èèyàn ó máa wò ọ́ ǹjẹ́ ń tó ń sọ yẹn tó ń tẹ̀lé ìwọ làáfà ìwọ ló ń pa wá láṣẹ dáadáa ó ń kọ́ wa bàjẹ́ fún wa in tí ó jẹ́ kí àṣẹ tó ń pa yẹn náà kó mọ nílapa lẹ́mí àwọn èèyàn àwọn èèyàn mọ̀ pé ṣé wọ́n náà ń ṣe nǹkan yẹn àtàmùrúnà nasa bilbir wa tansawna anfusakum wa antum tatluna alkitaba afala ta'qilun ẹ mẹ́ta gẹ́gẹ́ àwọn alyahud tí أفضل الناس قاتبة في العمل aṣíwájú la anabi sallallahu alaihi wasallam jẹ́ níbi tó anabi bá pa wá láṣẹ nǹkan kan anabi ó ṣíwájú wa níbi nǹkan náà lẹ́sìn mọ́ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith táwọn èèyàn máa ń túmọ̀ rẹ̀ pé anabi náà ni nǹkan náà ń tọ́ka sí lápòjúwe anabi sallallahu alaihi wasallam nínú hadithi abdullahi bin mas'ud radiyallahu ta'ala anhu ó ń béèrè lọ́wọ́ Sa'id bin Jubayr pé àmùtàsáwùjú àǹtì pé só ti níyàwó kọ́lẹ̀lá ó ní mi ò níyàwó Ànábì sallallahu alaihi wasallam afọ́ abẹ́ ẹbùn sọ́dọ̀ wọ́n sọ fún pé ṣé wò gbọ́ ni wípé khairukum khairukum aksarukum nisaa ẹni tó lóore jù nù yín òun lẹni tí ìyàwó rẹ̀ ju ẹyọ kan lọ khairukum aksarukum nisaa wọ́n wá wò pé alhamdulillah èmi yàwó mẹ́ta ìwọlé yọkan ana khairukum láà man huwa khairukum nabiyuna muhammad sallallahu alaihi wasallam huwa aksarukum nisaan tazawwaja fawqa arba fahimtum anábì fẹ́ ju mẹ́rin lọ gbogbo fífẹ́ tẹ́yìn ọ̀fẹ́ tó lè ju mẹ́rin lọ ìdàn khairukum aktharukum a, ẹn tó dáa ju gbogbo yín lọ òun lẹni tọ́lọ́run ní kíyàwó tiẹ̀ ó ṣe kí ni o kò jù wò tá lẹni kíyàwó tiẹ̀ ju mẹ́rin lọ nabiyuna muhammad sallallahu alaihi wasallam bó jẹ́ pàwọn afáàtúmọ̀ túmọ̀ rẹ̀ náà wípé aktharukum nisaa ẹni tíyàwó rẹ̀ bá pọ̀ ṣùgbọ́n ìtumọ̀ tó dọ́gba jù òun náà ni anabi sallallahu alaihi wasallam خيركم من تعلم القرآن وعلمه ان لو له رجنوه قل لن القرآن توت في مايا تعالينا أخوكو من تعلم النبي تعلم القرآن من جبريل وعلم الصحابة هو خيركم سلاف ريباني ببوغون كفتا تجدون النبي صلى الله عليه وسلم أمامكم ايما بقى نبي مواجه sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam anabi ni ana atqakum lillah èmi ni mo bẹ̀rẹ̀ ọlọ́run ọba junu yìí annika usunnati faman rogba an sunnati falefa ẹ má extraordinary piety ẹ má rò pé bẹ̀rù ọlọ́run ìmánì yìí lọ́pọ̀ láà ìmánì yìí ò lè ju tànẹ́bì lọ sallallahu alayhi wa sallam afdalukum ìmánì ní tí ọba ṣe ẹ má ṣe ní tó bá ṣe ní ká ẹ ṣe ẹ má rò pé ẹ fẹ́ ṣe ní tó tún ju tànábì lọ rárá ànábì ló ní ìmánì jù lọ bákan náà kánà nàbíyù sallallahu alayhi wa sallam ajwada nas afọ anas bin malik ó ní ànábì sallallahu alayhi wa sallam pé kéèyàn máa tọrẹ kò sí bàbá ńlẹ̀ ẹni tó tún tó bẹ́ẹ̀ tó tọrẹ tó ànábì sallallahu kánà ajwada nas nínú ẹgbàá mi afa anas bin malik bin kana ashja annas ipe anabi sallallahu alaihi wasallam ó lẹ́ni tó jẹ́ akin akin ẹni tí ìbẹ̀rù kò tún sí ẹni tó jẹ́ akin tó anabi sallallahu alaihi wasallam so wá kàdà so arimújáde ń bẹ̀ wípé gbogbo dáadáa tá a bá fẹ́ sọ pátá a mọ̀ bá nàbí níwájú ìdí nìyí tí ọlọ́run bá sọ pé laqad kana lakum fi rasulillahi uswatun hasanah sòyàn túmọ̀ sí pé gbogbo ẹnikẹ́ni tó bá ń fẹ́ dáadáa tayé àtàlkìyàmà làbúdà à ń yẹkọtẹ́ di abimán bin nabi sallallahu alayhi wa sallam anábìnrin kẹ́yàn máa kọ́ṣe súnà anábìnrin kẹ́yàn máa tẹ̀lé gbogbo ẹnikẹ́ni tó bá fẹ́ kọ́lọ̀wọ́ gba ẹ̀ṣẹ̀ ẹ̀hún lọ́wọ́ ọ̀hún súnà dọ̀wẹ́ gbogbo ẹnikẹ́ni man àrọ́dà an yakuna ilmuhu nafi'a li nafsihi wal ghairihi fa alayhi bi mada fa alayhi bi sunna gbogbo àwọn àfáà pọ̀ gbogbo àwọn tẹ́ bá ti rí pé wọn ò ké súnà mọ́kéw ẹ̀rì hmm? kọ́lẹ̀mọ́ ìyá ń fàáhù bẹ̀ẹ̀lẹ̀ níwọ̀nba ni wọ́n àbíkọ́ mọ́ ti ẹ̀ wúlò pẹ̀lú ìmọ̀ wọn olùmọ̀ sọ lárúbáwá bí ọ̀pẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀wò pé tí á láǹfààní gbogbo tó mọ̀ ìgbé لا yanfa'u علمه ìmọ̀ yóò ní ṣe láǹfààní بعد súnà bá ti kúrò mẹ́ sòdíyàn tẹ́ fi pé gbogbo ẹnikẹ́ni tó bá kọlẹ̀ láàfà tó bá ń gbógun ti súnà nabi sallallahu alaihi wasallam kúbitú kama kúbitú alladina min qabli ọlọ́run máa fi yẹ̀yẹ̀ wọn ni ọlọ́run máa ń sọ wọ́n di ẹni àbùkù ni so gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kéw tó sì fẹ́ kí kéw wọn wúlò kó ké súnà má kéw yẹn torí pé ẹni tí ọlọ́run fi súnà tó fi jíìkì rẹ̀ onáàlànà muhammad sallallahu alaihi wasallam ọlọ́run dẹ̀ ti pa aláṣẹ ìpé laqad kana lakum fi rasulillahi uswatun hasana ọlọ́run dẹ̀ ti wà man yuti ar-rasula faqad ata Allah àti Allah wa àti ar-rasul àríkọ́ṣe dáadáa ń bẹ a rí wípé Ànábì sallallahu alaihi wa ahsanu nasi bayanan ẹni tó máa àlàyé ọ̀rọ̀ ṣe fún ni tọ́rọ ó fi yéèyàn tó tó ànábì sallallahu alaihi wasallam kò sí so gbogbo ẹnikẹ́ni tí bá ń sọ̀rọ̀ gbogbo ẹnikẹ́ni tí bá ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́ làbúdà àǹtóksínà albayan làbúdà àǹtóksínà albayan o gbúdọ̀ mọ àlàyé ṣe lọ́nà tí ọ̀rọ̀ tó ń bá wọn èèyàn sọ tí ó fi yé wọn eléyìí jẹ́ ọ̀kan nínú ìṣẹ́ṣẹ́ anẹ́bùsọ̀lọ́ ìgbà táwọn èèyàn ń wo ikú lọ̀ọ̀kan báyìí lójú ogun kí èkó tàbá ní ọya ẹlọ́kú tààlẹ̀ ó fẹ́ dìde ṣùgbọ́n ẹ̀yẹ sára sọ pé kúmù ila janna kúmù ila jannatin ardu as-samawat ó yẹ dìde ẹlọ́pàdé àlìjọ náà tani òfẹ́ pàdé àlùjẹ́nà tani òfẹ́ pàdé I could remember a sister nígbà tá wà ní ABU Ahmad Bello University sister yẹn ó máa ń arákà wọ́n ń sọ fún jọ́kọ̀ ó ní à who is not ready to die and I just tell my husband that darling náà anábì sọ pé kúmù ilal maut kúmù ilal janna àrùdùá kò súnmọ́ pé janna nìkan ó tún ní àrùdùá as-samawati wal ard ó tún ròyìn aljanna yẹn fún wọn ìyẹn túnmọ̀ pé nínú ẹ̀mí àwọn sàábé kò life wọn nítorí so wa indalla hadha wa innama yadullu ala ìrọ̀mì kọ́dẹ̀rí alìjẹ́nà fi hayatul muslim ìyẹn túmọ̀ sí wípé alìjẹ́nà gbúdọ̀ tóbi ju gbogbo nǹkan lọ nínú ẹ̀mí wa nǹkankan ọfẹ́ ṣe wọ́n ní tó ọba ṣe ọlọ́run ọ̀sán lẹ́sàn alìjẹ́nà ṣùgbọ́n tó ọba ṣe ọlọ́run ọgbà 1 million ọmọ ṣùgbọ́n tó bá mọ pàtàkì àlìjọ́nà yóò ní tọ́ orídù àlìjọ́nà wọ́n fẹ́ àlìjọ́nà ṣùgbọ́n lọ́dọ̀ àwa tá à ń bẹ láyé ń sìn kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ bá a ṣe wà yìí wọ́n sọ wípé ta tó lè fẹsẹ̀ rìn láti bí lálẹ́ tí ó rìn lọ sí fúta north gate tó bá ti lọ a sọ pé jazakallahu khairan ẹ̀yẹ̀ ìnáwọ́ ẹ̀rẹ́rìn kàtí ọ̀nàwọ́ ṣùgbọ́n ta lẹni tí ó fi ẹsẹ̀ rìn lọ sí fúta lálẹ́ yìí tí ó lọ sí north gate lálẹ́ tí a fún ní 100,000 ẹ̀rọ inshallah inshallah ẹlòmí òní pé ẹtún lè jẹ́ ká tún dé ilé ṣàgán tó yóò tún lè jẹ́ kó wúyẹ̀ ó tún pọ̀ sí ìwọ̀n ó bẹ̀sẹ̀ ni ìyẹn ń túmọ̀ ipò tí owó wà lẹ́mí wa ju àlìjẹ́nà a gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ká wọ àlìjẹ́nà ju ìsẹ̀mí wa lọ inna Allah ashtara minal wa amwalahum bi anna lahum aljanna bi gbogbo ẹnikẹ́ni tó bá ti ní lẹ́mìí wípé àlìjẹ́nà ń bẹ gbogbo nǹkan tó bá kojú nílé ayé yóò fúyẹ́ lẹ́mìí kò lówó lọ́wọ́ ni kò nítorí ẹ̀lẹ́sẹ̀ ṣírkì kò bímọ ni kò nítorí ẹ̀lẹ́sẹ̀ ṣírkì kò nípò ni kò nítorí ẹ̀ṣẹ̀ ó ti mọ̀ wípé tọ̀ àtẹni bímọ àtẹni gbogbo anáà lákùrù ń àlìjẹ́nà yẹn gẹ́gẹ́ ni ó a gbọ́dọ̀ mọ pàtàkì àlìjẹ́nà ìgbàgbọ́yé pàtàkì àlìjẹ́nà nínú ìgbésí ayé àwa mùsùlùmí yóò gáìdì wa láti ṣe dáadáa àti láti jìnà sí tí ó dá anabi sallallahu alayhi wa alihi wasallam anabi kinu tani jokan salatul eid imma fitr anabi bá wọn ọkùnrin sọ̀rọ̀ bàtánà bá wọn ọkùnrin sọ̀rọ̀ tán anábì ní ya ma'ashara nisa anábì ní mo pè ẹ̀yin obìnrin inni uritu kunna aktharakunna fi nnar uritu anna aktharakum fi nnar aw kama qala rasul anábì ní wọ́n fi àmì mo rí pa àwọn tó pọ̀ jù nù yín wọ́n wà nù náà ẹ máa ṣètọrẹ àánú ṣe mọ̀ wípé téèyàn bá mọ ìtumọ̀ iná téèyàn sì mọ̀ túnmọ̀ kéèyàn wà àlùjánnà anájọ pé ẹ̀yin obìnrin máa ti sọ́dákọ̀ kò ní fẹ́ ẹ̀kù kankan nínú tóbìnrin bá ní tí wọ́n ní mọ̀ fi sọ́dákọ̀ nítorí pé wọ́n fẹ́ wọ́ná bána bí ṣe sọ̀rọ̀ yẹn jọ́nà àwọn obìnrin ẹlòmíì sì ń yọ góòlù ọrùn rẹ̀ báyìí ẹgbọ́n rẹ̀ ó sì ń yọ ohun tí mo ọkọ ma sọ fún ìyàwó rẹ̀ wípé mọ́mọ̀ wọ́n ẹ̀yìn lẹ dáná tàbájá anẹ́mọ̀ ọ̀rọ̀ tí ní kọ̀rọ̀ iná iná iná iná àà àti ẹ̀dùgbọ́ pé àwọn náà lẹ́n tó kí onú fámílì wa ọ̀rọ̀ náà ها الظلم ظلمات يوم القيامة النبي صلى الله عليه وسلم أنا بني ما أسفل من الكعبين ما أسفل فوق الإزار فوق الكعبين من الإزار ففي النار أنا بني بقوم تاباتي وو tó kọjá ففي wa هذا náà àdẹ̀fúgbìkítà ẹlẹ́mìnì pé kò lè gbé ẹ̀wọ̀ náà tọ́bọ̀ wá gbé ẹ̀wọ̀ náà kọ́ fàfin náà àwọn sọ̀hábà àwọn ìfẹ́ gbọ́ náà wọ́n sàánì tábàdà ti sọ pé alìjẹ́nà àtòbìnrin náà ni wọ́n ìgbà tán wá sọ alìjẹ́nà yìí Ànábì sallallahu alaihi wasallam Ànábì ò alìjẹ́nà nìkan Ànábì ó tún ròyìn àlìjẹ́nà fún wọn ìbú rẹ̀ lásán ó ṣe déédéé sánmà àti ilẹ̀ níbi tó fẹ̀sẹ̀ so láti lè dínkù gbọ́ ṣojú kòkòrò sí àlìjẹ́nà ó ti gbọ́ wá sí pé zina ò dáa zina ó lè jẹ́ sábàb dùkúlì náà ó lè gbọ́mọ nìyàwó náà fàlẹ̀ yáàdù النظر إلى المحارم النظر إلى المحارم kíyàn máa wo nǹkan tó jẹ́ haram lórí fóònù níbòmíì ó lè ṣokùnfà kíyàn ó jìyà ọlọ́run gbogbo ẹnikẹ́ni tó bá ti wá mẹ́fẹ́ tí ní ilé gbìyànwọ́ náà tọ́dẹ̀ jẹ́ ni tó mọ pàtàkì àlìjẹ́nà yóò sàfún kan yẹn sọba sọ tọba yẹn náfìlà ẹ̀ ó gbàládà báyìí tọba sí nǹkan báyìí ó gbé ọwà àlìjẹ́nà èyí ó mójútó àwọn nǹkan yẹn èyàn ò mójútó bí ẹ bá ṣe nǹkan báyìí tó bá tún àníyàn rẹ̀ ṣe ọlọ́run ó fún ní ládàá àlùjànnà èyàn ó tètè lọ tún àníyàn ṣe torí pé tó ń ṣe nítorí káyé lè máa yìnyàn kálé ayé ó yìnyàn wọ́n ó bú ọ kí ló tó fi ń ṣe rìyá àn wọ́sùmà nítorí àwọn èèyàn wà máa ń dàlá khairun ẹ́n wà ápùkàn wà lálá khairun wà ápùkàn in tó ń bẹ lọ́dọ̀ ọlọ́run ọba yẹn khair mina dunia so arimu jáde níbi odò ń tánà rẹ̀ sẹ́lẹ̀ mú sọ yẹn sàábé yẹn sì sọ pé à ò ti dá báyìí náà sálìjẹ́nà yẹn ó sì ti mọ̀ pé tóun ọba kú òun olè wà lìjẹ́nà èèyàn tó mọ̀ pé òun ti rẹ́dí láti wọ àlìjẹ́nà ọ̀rọ̀ tí sàábé yìí wá sọ wípé dàbínù tó ń jẹ tó bá fi lè mú òun jẹ dàbínù ìtàn tó wò tí kú ẹ̀jẹ̀ wípé ẹ̀mí òun gùn ló lẹ́nu ìtumọ̀ náà ni wípé ó ti ń sojú kòkòrò àlìjẹ́nà yìí kò wá sẹ́nìkan tó yẹ kó lọ kú báyìí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àlìjẹ́nà ó kúnlẹ̀ dẹ̀gẹ̀dẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àlìjẹ́nà ó kúnlẹ̀ kéèyàn kírun ní jàmáà iṣẹ́ àlìjẹ́nà àwọn rọ̀wátì àwọn nàwáfíl tí yẹn máa yẹn yẹn nínú sí àlìjẹ́nà àsọ́dàkọ́ nínú sí àlìjẹ́nà ni àsídìkù òdodo sísọ subhanallah ẹlòmí ò parọ́ ata masmuk ismi kelb kanish kelb afwa irọ́ yẹn ti mọ́ lára bí ẹgbẹ́ bá bèèrè ó kọ rẹ̀ gan-an yóò tún parọ́ nàbí sallallahu alaihi wasallam yaqul iyyakum wal kadhiba fa innal kadhiba yahdi ila al fujur wal fujur yahdi ila an nar ولا يزال العبد يكذب ويتحرى الكذب حتى يكتب عند الله كذابا أنا صلى الله عليه وسلم أنا إياك والكذب الصرة في راء ألمي بقوان رأسان راء إيران شاء أنا لنين جايف وكجا هي دادي دادي دادي دادي دادي كيسي دادي له هي دادي كذب tí bá ń sọ̀rọ̀ báyìí irọ́ ni ó mọ pa sáwọn ẹgbẹ́ rẹ̀ in tí ò jẹ́ yóò ló ń jẹ in tí ò rí yóò ló ń rí in tí ò gbọ́ yóò ló ń gbọ́ alkẹ́bìbù yáhàdì alfujúr alfujúr almáàfíà irọ́ máa ń jẹ́ atọ́kùn láti máa ṣẹlọ́n ẹ ní rẹ́nìkan tó ṣẹlọ́n ẹ̀rì tó yọ parọ́ onísìnà yóò parọ́ onírìbá yóò parọ́ ọ̀mùtí yóò parọ́ irọ́ ó máa ń bá ẹ̀ṣẹ̀ rìn ní bó tilẹ̀ jẹ́ pò ń gẹ́gẹ́ fúnra ẹ̀gan ẹ̀ṣẹ̀ ní lọ́tọ̀ wala yazalu al-abdu yakdhibu wa yataharra al-kadhiba hatta yuktaba inda Allahi kadhab tọ́mọ nìyàn bá ti wá di pó ń parọ́ parọ́ parọ́ parọ́ iná irọ́ náà ni ó fà wọ inú náà jáà nẹ́mọ̀ so ní mo sàlàyé fún wa pé al-kadhibu min asbat dukhulin nar ẹn tó wá tí wá mọ̀ pé wọ́n fẹ́ wọ́n náà kí ni ó ṣe ó jìnà sírọ́ ìwọ́ rẹ̀ òye mọ́pa ọlọ́run ma irọ́ tó ti palẹ́ nì wà á mọ̀ sàhábà ẹ̀rú mọ̀ bà wọ́n gbogbo tó lè gbé wọn wọ́n náà wọ́n á jìnà sí gbogbo tó lè gbé wọn wọ àlùjánnà wọ́n á mọ̀ sojú kòkòrò lérí rẹ̀ bákan náà arimujáde ń bí wípé anabi sallallahu alayhi wa alayhi wa sallam anabi jẹ́ ẹni tí ó máa ń lérò dáadáa ànábì jẹ́ ẹni tó máa ń lérò dáadáa síyàn bá ní mo fẹ́ kí n jó lóríire ànábì ni ó sì ti do náà mo fẹ́ jẹ́ ẹni tọ́lọ́run yọ́nú sí si ọlọ́run ó sì sí ọ bá ànábì máa ń ṣe ìgbà tó ń sọ pé èmi ń sàgbìyèlé an àkúnà min ahìlìhà ẹ̀ ahìlìjọ́nà mo fẹ́ kí n jọ́ kan nínú àwọn ọmọ àlìjọ́nà kí lọ sọ anábì nífa min ahìlìhà O sì ti jọ́ kan nínú ọmọ àlìjọ́nà náà ṣèyàn túmọ̀ sí pé ká wà optimistic ká máa lérò dáadáa síra wa kódà kí nǹkan ó le má lérò burúkú síra má lérò dáadáa síra nínú àwọn ẹ̀kọ́ tí bẹ̀rẹ̀ abẹ́ Allah subhanahu wa ta'ala kó fún wa ní àgbọ́yé eléyìí tí àgbéyẹ̀wò ní alẹ́ ọjọ́ ti lọ insha Allah ta'ala fil al-fasl al-qadim nuwasil haythu tawaqqafna wa sallallahu wa sallama ala nabiyyina muhammadin sallallahu alayhi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima subhanakallahumma bihamdika أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته